àti ìyá ọ̀ṣun oníṣẹ̀ṣe nílùú ìlọrin òun náà ni. tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá tẹ̀lé wa lórí ìkànnì yìí a ti mú wá fún yín pé ọ̀rọ̀ àfọ́ òkútagídí àti ìyá ọ̀ṣun nílùú ìlọrin ó ti di ọ̀rọ̀ ilé ẹjọ́ wọ́n ti wọ́ra wọn lọ sílé ẹjọ́ ilé ẹjọ́ jókòó ìgbẹ́jọ́ wọn ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tá a wà yìí twenty twenty three ibi tí àkọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ yìí mọ́ torí pé ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ ọ̀rọ̀ tó bá ti wà ní court ìwọ̀nba ni a gbọ́dọ̀ máa sọ nípa rẹ̀ mọ́ ohun tá a kàn lè máa mú wá fún yín òun ni outcome ìjókòó ìgbẹ́jọ́ àbọ̀ bí ìgbẹ́jọ́ bá ṣe lọ la lè mọ̀ mú wá fún yín a gbọ́dọ̀ go into deep lórí ọ̀rọ̀ náà mọ́ títí tí ilé ẹjọ́ tí wọ́n fi dájọ́ lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n àbọ̀ ìgbẹ́jọ́ ti ọjọ́ tíze ọjọ́ kìíní oṣù kẹjọ yẹn ó wípé wọ́n ní kí adájọ́ ní kí ìyá ọ̀sùn àti ọkùnrin tó rìkọ́ọ̀dù ìyá ọ̀sùn yẹn pé kí wọ́n máa lọ sí remand wọ́n sì sún ìgbẹ́jọ́ di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tá a on the twenty nine oṣù kẹjọ august year twenty twenty three adájọ́ wa ní kí ìyá yẹn o ìyá ọ̀sùn yẹn àti ẹni tó rìkọ́ọ̀dù ìyá yẹn pé káwọn méjèèjì kí wọ́n máa lọ sí remand ìyẹn ọgbà túnmíṣe correctional center tó wà nílùú Ìlọrin